ìṣẹ̀ṣe ló ń já sí pé. ìṣẹ̀ṣe ló ń já sí pé. ìṣẹ̀ṣe ló ń já sí pé. ìṣẹ̀ṣe ló ń já sí pé. ní bàbá màmá ẹ má ṣẹ̀bọ̀ máa. ìṣẹ̀ṣe ló ń já sí pé ẹ̀yin brọ́dà sísá ẹ̀ má ṣẹ̀bọ̀ الحمد لله على نعمة الإسلام والصلاة والسلام الأتمان الأكملان على نبي السلام نبينا محمد وعلى آله وأصحابه الذين وعدهم الله بدار السلام إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك يفهم ولا مباوة أبا الله الله نيولك ولا مباوة ọba tí ó ṣàánú wa pẹ̀lú islam adúpẹ́ fún lérí ìdẹ̀ra islam tọ́lọ̀ ń ṣe fún wa adúpẹ́ lérí orí ńlá tí ò sí oore tó tó má nínú orí tí ọlọ́run ṣe fún yàn òun náà ni ní mọ́tòlì islam òun náà n'i kọ́lọ́run sì yàn ní muslim pẹ̀lú agbára pẹ̀lú àwọn orúkọ rẹ̀ èyí tá a àti a ti nínú àwọn orúkọ ọlọ́run àfihàn ọlọ́run èyí fi hàn wá àti èyí fi hàn wá nínú àwọn orúkọ ọlọ́run àfihàn ọlọ́run èyí fi sinú síra rẹ̀ taari àti èyí nìkan lọ́mọ jẹ́ bẹ́ẹ̀ nínú àwọn orúkọ ọlọ́run ìsìláàmù náà kọ́lọ́mọ lọ́wọ́ wa àpadà sí ibú àpadà sí ìgbà kọ́lọ́mọ kọba anabi ọlọ́run anabi wa sallallahu alaihi wasallam anabi tó jẹ́ pé kò sí kankan tí ó wá polongo nílé ayé tó ju àlàáfíà lọ ìkẹ́ ọlọ́run kọba gbogbo àwọn sàábé tí wọ́n wà pẹ̀lú ẹ̀ àti gbogbo àwọn ará ilé ìpátá àwọn tó lọ́run ṣàdéhùn fún pé òun ò fi dárú sàdá ilé àlàáfíà òun fi ta wọn lọ́rẹ ọlọ́mọṣà ìdáwọ́ náà papọ̀ mọ́ wọn jọ náà mọ́sùn wa lọ́mọ aná ọjà wọn náà kátó wà ní jẹ́nà ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àkórí ọ̀rọ̀ wa ní àárọ̀ yìí ó pàtàkì nínú sẹ̀mí wa àkórí ọ̀rọ̀ wa láàárọ̀ yìí ó ṣe pàtàkì nínú àwùjọ wa òun náà ni alifáríkù bẹ́ẹ̀ ní alìsílámì wal kufur ìyàtọ̀ tí ń bẹ láàrin Islam àti ìṣẹ̀ṣe nítorí pé àwùjọ wa lè ní àwọn oníṣẹ̀ṣe wọ́n ti ń dìde wọ́n ti ń napá wọ́n ti ń nasẹ̀ sórí social media social media sì ní òun máa ń wọ gbogbo ilé ni gbogbo ilé tó bá ti ní àwọn nǹkan tí èèyàn máa fi máa ti ń lọ wọ́n wá ń parọ́ wọ́n sì gbìyànjú láti bà ìsìláàmù jẹ́ wọ́n gbìyànjú láti dá àwọn èèyàn padà sínú ẹ̀sìn ìbọ̀rìṣà wọ́n ní àwa mùsùlùmí táwa gba islam wọ́n ní kò yẹ ká gba islam pé ìṣẹ̀ṣe tilẹ̀ yorùbá ló yẹ kí ká ṣe wọ́n ní torí pé ànábì muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní àwọn arábù nìkan ni ọlọ́run rán ànábì sí àwọn sì gbà gbogbo àgbáńlá ayé lọ́lọ́run rán ànábì sí sallallahu alaihi wa أعوذ بالله من الشيطان الرجيم اللهم وما أرسلناك إلا رحمة للعالمين اللهم إلى النبي أروان سبب وبلاي كما جاء النفوة láti yọ wọn kúrò nínú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ àwọn kan nínú àwọn mùsùlùmí wa àwọn da ìsìláàmù tí wọ́n papọ̀ mọ́ṣẹ̀ṣe wọ́n ń sin ìsìláàmù bó ṣe yé wọn wọ́n tún wọ́n ń sin ìṣẹ̀ṣe bí wọ́n ṣe bá a. àwọn wọn sọ fún wa yìí pé ẹ̀sìn kò ní ká má ṣe orò ìdílé bá bá ṣe ń ṣàtìrà ká sì máa ṣàgàrí tìrà àwọn yẹn náà pọ̀ nínú àwọn olóko mùsùlùmí rẹpẹtẹ àwọn màmú ń bẹ láàrin wọn àwọn àfa ń bẹ láàrin wọn rẹpẹtẹ àwọn ọmọlẹ́kẹ́wù àwọn ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa lé ní ẹ̀yin bàbá wa ń yá wa látara pé wọ́n wá owó wọ́n wá ọlà wọ́n wá àkójọ wọ́n lọ lè kiri bọ ìlànà ìṣẹ̀ṣe láti jọ máa kírun àjọ máa gba àwẹ̀ Ramadan èmi ń lọ múra ń lọ Mọ́kà ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà nínú àwọn ọba nínú àwọn olóṣèlú tí wọ́n ń pera wọn ní mùsùlùmí àwọn náà ń padà lọ lè jọyìn àwọn ní ẹgbẹ́ múlẹ̀ àwọn ọmọ wọn náà sì ń rí wọn ṣe nǹkan kan náà ní ìsìláàmù àti ìṣẹ̀ṣe kò kí ṣe nǹkan kan náà àti ìsìláàmù nùúrù gbogbo yín bàbá wa ìyá wa ẹ̀jẹ̀ lọ lè má yí pé ìsìláàmù ní ìmọ́lẹ̀ wal kufru dhalam ẹ rí ìṣẹ̀ṣe àti ẹ̀sìn bọ̀rìṣà ẹ̀sìn kèfèrí òkùnkùn ni o ẹni tó ní islam òun náà ni allah ọlọ́run ní nàdínà indala al-islam ọlọ́run bá ní islam ní ẹ̀sìn lọ́dọ̀ òun ọlọ́run ta ló ní ẹ̀sìn ṣẹ̀ṣe ẹ̀sìn bọ̀rìṣà ta ló lóhun tó dálẹ̀ tí ń pè àwọn èèyàn lọ síbẹ̀ àtọ̀gùn àṣẹ ìtọ̀ èṣù ẹ̀sìn èṣù Islam and others Islam dádúró gbogbo ẹ̀sìn tó kù pátá ojú kan náà gbogbo wọn wà òun náà ni dínú lè kófù ẹ̀sìn ìtàpásígbàgbọ́ nípa ọlọ́run ọba Allah al-islam ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa wal-istislamu lillahi al-khaliqi òun náà ni kájúwájú sẹ́lẹ̀ fún ọba Allah ọba adẹ́dàá ọba tí ó dá gbogbo wa yìí òun náà là ń pè ní Allah rọ́ṣíkì òun lọ́ba tí ó ń fún wa ní gbogbo ohun tí àbùkátà sí nínú jíjẹ múmu àti gbogbo àwọn nǹkan tí à ń lò àtàrí sèkítà ná alimodabiri ọba yìí lọ́ba tí ń kọ̀ǹtró gbogbo ayé Allah lórúkọ ẹ̀ ànàmọ́ yìí ọba yìí ló lè jí òkú dìde alimomit ọba yìí lọ́ba ti pa tí ọba pàṣẹ kẹ́yìn òkú kò sẹ́ni tó lè pa ada ẹ̀yìn kìrìtọ̀ ni ẹ̀yìn provider ni controller ni ọba yìí onìkan náà wá ní kò tó sẹ́lómìn tó tún wà tó tún wá dàbí ọlọ́run ọba Allah wal kufru ẹ̀rí ìṣẹ̀ṣe ní kẹfẹ́ rí wà ìbádẹ́tù ṣaitan òun náà ni kéèyàn máa sin èṣù àwọn gan òfin pamọ́ mọ́ kódà wọ́n ń ṣe òṣàkánbẹ dáńpẹ́ ní èṣù èmi ṣèlè láìpẹ́ ẹnìkan sẹ́ndì ẹ̀sìn mi tí wọ́n kọ èṣù sára igbá tí wọ́n gbé lérí wọ́n ní èṣù làwọn ń bọ̀ mo níbẹ̀ sọ fún wa tẹ́lẹ̀ àwa ti mọ̀ pé èṣù náà lọ́ọ́ da tẹ̀sẹ̀ yẹlẹ̀ ẹni bá ti léwọn sin ọba tó èṣù lókùn tí wọ́n máa sin kò pé mẹ́ta akọjá ní ilé èkó ládùúgbò kan àbò láti wá àṣì náà ni mo bá tajú kan mo bá rí ilé kan tí wọ́n kọ́ wọ́n kun ilé náà ní ash colour wọ́n wá fi white colour wọ́n fi kọ́ ojúbọ èṣù ojúbọ èṣù mo níbẹ̀ kọ́ ojúbọ èṣù síbẹ̀ náà tẹ́lẹ̀ àwa ti mọ̀ pé ẹ́n iléeṣẹ́ ìṣúná ọ̀sẹ́ nìkan tí wọ́n máa pín sọ fẹ́ bẹ́sù ṣe tí ó ní òun ṣe tán ọlọ́run ó ṣe ọ̀rẹ́ rẹ̀ lẹ́sù tí ó pé àmì gbogbo ṣe ibú tí wọ́n bá ṣe nínú ayé ẹni bá ṣe tán tẹ́ bá ní kílódé tó fi ṣe kí ni ó sọ fún yín yóò ní èṣù ni kílódé tó wọ́n wá fira rẹ̀ lẹ̀ fẹ́ sùn èṣù tí wọ́n ti ọmọ ìwọ́ wá ń sin èṣù gangan fún rẹ̀ ọlọ́run níjà bá wọn ṣe o ẹ̀sìn èṣù náà ní ẹ̀sìn ìṣẹ̀ṣe àwọn tí wọ́n ń ṣe náà wọn ò jiyàn bẹ́ẹ̀. alẹ́fi kọlọ́kọ̀wò láhùn ẹ wá rí èṣù tí wọ́n ń bọ̀ yìí àṣetánì tí wọ́n ń bọ̀ yìí àwọn náà gbà pé òun kọ́ dárẹ̀ wọ́n gbà pé ọlọ́run ọba àlá ọlọ́ba tó ṣe kíni òun náà lọ́ba tó dáa. wọ́n gbà pé aláwa o. àwọn oníṣẹ̀ṣẹ̀ òní wọ́n ń pè ní aṣẹ̀dá wọ́n máa ń sọ̀rọ̀ wọn wọ́n máa ń súwe wọ́n ní ìbá akọ́dá ìbá aṣẹ̀dá akọ́dá lànàbí ádámà aṣẹ̀dá ní Allah wọ́n gbàgbọ́ aláwa gbogbo àwọn kèfèrè mákàkọ̀ sẹ́yìn tó mùsùlùmí ó dìgbà tó o bá ń sin aláàyẹn lóhun nìkan ṣoṣo tó o sin nǹkan mìíràn ìtumọ̀ la ilaha illallah òní tọ́mọ́lẹ̀ nígbà islam tó ní aṣèhádù mo jẹ́rìí mo gbàdénú allah ilaha illallah ní ti ń sọ ni pé mo ti gbàdénúdénú pé láti èní lọ ní ń sin ẹlòmíì yóò dágbére fún gbogbo òrìṣà tó wà nínú ìdílé wọn àti nínú àwùjọ wọn ìgbà náà ní àwa àtúntì sínú Islam ẹni bá ti wá padà sínú àwọn ìbọ̀rìṣà àti ṣẹṣẹ kí kilo tún dà yẹn kí ló tún dà yẹn ó tún di kèfèrí padà náà ni èyí tó bá wá kú lé lérí òun náà lọ́wọ́ fi gbé dìde níjọ́ àlùkìyàmù ọlọ́mọsàdì akó sórí ẹ̀sìn Islam Ima ṣe èṣù ni wọ́n ń pè ní ṣẹ̀ṣẹ̀ ìbílísù jẹ́ ní ẹni ni ọ̀tá ọlọ́ni ọlọ́run sọ fún ọlọ́run Al-Qur'an Karim nínú Suratu Yasin ọlọ́run bá ní alam ahad ilaykum ya bani adam alam usikum ọlọ́run bá ní ṣé mo ti ránṣẹ́ sí yín wípé káwọn anábì ọlọ́run sàlẹ̀ fún yín ẹ̀yọ́ ọmọ anábì adam alla ta'budu ṣé mo ti wọ́nu yín ṣé mo ti ránṣẹ́ sí yín pé kẹ́ ẹ má sin ṣaitan <laughs> kí lọ́lọ́run kàn fáwọn bí yẹn gbogbo ohun ya yẹn ń sìn kí lọ́lọ́run pé ṣètọ́ innahu lakum aduwwun mubin ọlọ́run ọba ní innahu aduwwun mubin lakum ọ̀tá yín ní ṣètọ́ òun ti ibú bí O yìí náà dolórí ibú ní ṣe òun náà ni wá wà ní ní ní àdàṣúrọ̀ tó kẹsìn mí náà ní ojú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà tó dáa tó yẹ kẹ́ máa rìn walaqad adalla minkum jibillan kathira ọlọ́wọ́n bá ní adalla ṣètọ́n ṣètọ́n ní sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ayé jibillan ayé khaliqan kathira ọlọ́wọ́n bá ní ṣètọ́n ní ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ti sọ wọ́n dolórí búnú ayé dájú wọn kọ́ra rẹ̀ ọwọ́ akẹ́yìn wọn sóhun ọlọ́run ó ti sọ wọ́n nù àwọn afọba adẹ́dàálẹ̀ èso ni wọ́n wá ń sìn afadamtakunu tààkìlú ọlọ́wọ́n bá ní sí ẹ̀yìn oníṣẹ́ làákàyìn ti yín sẹ́yìn òní tètè fura kẹ́ ẹ tètè mójútọ́ra yín àtàwọn ọmọ yín ká má di ọmọlẹ́yìn ṣèyítọ́ kí ni ṣèyítọ́ ń ṣe ètí ń ṣe náà ni pé òun náà fẹ́ sọ̀rọ̀ èdè ọlọ́run míì lẹ́gbẹ̀ẹ́ Allah آية yìí wà ní sọ́tù yasin aya 61 alkhaliqu rasiku almudabbiru gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ̀m̀bẹ̀nu ayé àtàyìn àfa oníṣẹ̀ṣe tẹ̀jọ́ ń parapọ̀ máa ti ṣẹ̀ṣe àtàyìn mùsùlùmí tẹ̀ ń pera yín ní ẹ̀sìn òní àmọ̀ṣe ro ìdílé tẹ̀ ń pàápọ̀ ẹ lè mọ̀ dájú wípé àlẹ́kálíkò rọ́síkú ọba tó dá gbogbo ayé tó dá wa tó désù tó sì dá àwọn nǹkan táwọn yẹn ń bọ àlùmọ̀dábìrú tí ń darí gbogbo àfíàsí ayé wọ́n lè mọ́sítàhí kò lè ìbáàdà ẹ lè má fóun lọ́lẹ́tọ̀ sí kásìn ìdílé aṣọ̀rí kala òun fẹ̀rẹ̀ kálíkì nítorí pé nígbà tó làwọn ọba yìí ti ń dá wa àti èṣù àti gbogbo àwọn nǹkan tẹ̀ ń sìn wọn ò pọ́n lọ́wọ́ ń gbà náà. لا شريك له في الخلق ẹni tó rẹ̀ bá ti pé pẹ̀lú bí ṣe sọ yẹn yọ já kó lọ́wọ́ ṣetán bó àti ṣùṣẹ́ àti gbogbo táwọn yẹn ń bọ kò sẹ́nìkan tó kún lọ́run lọ́wọ́ nígbà tó lọ́n dá sọ́mà sílẹ̀ wọ̀rísíkì ìgbà tó lọ́n fẹ́ rojọ́ tó fẹ́ mú irúgbìn jáde àti gbogbo tá ń lò tí ayé fi ń rọrùn fún wa kò sẹ́ni tó kún ọlọ́run ọba lọ́wọ́ ń bẹ̀ tí wọ́n jọ ń ṣe gbogbo àná lájọ gbà àtàbà bàbá ológun wípé so oògùn lọ da ọ yóò lo oògùn kọ dáhùn so oògùn lọ dára rẹ yóò lo oògùn kọ dára ta lọ dà ọ àtògùn yóò ní ọbangíjì <laughs> yóò ní ọlọ́run kí ló wá dé rí tọ̀ wá sin ọlọ́run mọ́ tọ̀ wá ń sin oògùn yóò wá dákẹ́ àbí kọ́ sọ pé àwọn aràn oògùn sọlọ táwọn bá lọ́dọ̀ oògùn àwọn aràn sí ọlọ́run. márùn sọlọ torí ẹni tó fẹ́ rán sí ọlọ́run yìí ọlọ́run gan súnmọ́ wọ gangan ju ogun lọ wọn náà nù akarabu ilayhi min hablil warid ọlọ́run láti súnmọ́ yín ju ká sán ọrùn lọ ogun tó gbé kalẹ̀ gan kò súnmọ́ tó bọ́lọ̀ ń ṣe ṣe kínní bọ́lọ̀ ń ṣe súnmọ́ ọlọ́run sọ fún ọ yìí pé kọ́ ó ní ẹsẹ̀ mi direct Na àwọn kiri yóò náà àwọn náà ní baba ọwà ọmọ làwọn rán sí bàbá ọlọ́run ní ohun ọ̀gbárú ẹ̀ òòsà àti tí wọ́n pè lóòsà gangan nìyẹn kí ìrọ̀lẹ́ bá ẹni adá kọ́ wá ní ọba adéda lòun sìn tí wọ́n pè lóòsà gangan nìyẹn wọ́n nígbà ẹni tó dá wa ọ̀kan ni tẹ́nìkan kan ò sì kún lọ́wọ́ nínú gbogbo ẹ̀dá rẹ̀ òun ní sì ń darí òun nìkan ní wọ́n ń bẹ kí gbogbo nǹkan tó máa bẹ ọlọ́run ti ń bẹ yín ti ń jọ́ lọ́run kí gbogbo nǹkan tó wà ọlọ́run ló dá gbogbo nǹkan àbí wọ́n ní ọ̀wẹ̀lùbàkà gbogbo nǹkan wà ní símá tó bá padà yá kullu man alayha fan wa yabqa wajhu rabbika dhil jalali wal ikram gbogbo nǹkan padà wà á dé sí tọ́wọ́ padà yá ọlọ́run pa gbogbo nǹkan rẹ ọlọ́run pa ògùn rẹ yóò pa ọ̀sùn rẹ yóò pa ìgùnnù rẹ ọlọ́run pa màálù tí wọ́n ń sìn oòrùn gbogbo ọjà bọ́lẹ̀ ìta sàmùsù kú wúra <laughs> sí gbogbo táwọn èèyàn sìn gbogbo ẹ̀ kọ̀ wá ní sìn kankan mọ́ wọ́yẹ wájú ọ̀rọ̀ píkà yóò wá sẹ́kù àlá nìkan ìṣẹ́kù yẹn ló jẹ́ àmọ̀ pé òun nìkan náà ní ọlọ́run tó yẹ ká máa ṣe kí ni tó yẹ ká máa ṣe táwọn tọ̀hún náà bá jẹ́ ọlọ́run míì ni ó yẹ ká máa kú ó yẹ ká máa tàn án àṣetáni gan fúnra ara rẹ̀ ọlọ́run máa pa á ìbílẹ̀sùn kan tó dá ẹ̀sìn ìṣẹ̀sílẹ̀ ọlọ́run bá ṣe kí ni aláwọn máa pa á torí wọn lágbára níwájú ọlọ́run bá wa la sharika lahu fil ubudiyya ọlọ́run ní yá ayọ̀ nọ́ọ̀sì ọlọ́run bá ní mo pè yẹn ọmọ èèyàn wọn búdú rabbakum lẹ́sẹ̀ ọlákọ̀kùn ẹ máa ń sin ọba tí ń tọ́jú yín tó dá yín rabbakum ọlọ́run pè àwọn làkàyè nínú wọn ẹni tí ń fún yín ọlọ́run ní ọ̀bọ́dọ̀ aláha níbẹ̀ ọlọ́run ní ọ̀bọ́dọ̀ rabbakum ẹ máa sin ọba tí ń tọ́jú yín alẹ́sẹ̀ ọlákọ̀kùn tọ́lọ́pọ̀ ọba yẹn náà ló dá yín walladhina min qablikum àwọn tó ṣíwájú yín nínú àwọn bàbá yín àti gbogbo àwọn tó ti lọ ọba yín náà lọ dá àwọn náà la'allakum tattaqun yóò dá ká ilé páyà ọlọ́run ọba náà Suratul Baqara àyà twenty one u'budu rabbakum ọlọ́run bá ní ẹ máa ń sin ọba tó dá yín tí ń tọ́jú yín gbogbo òrìṣà táwọn èèyàn ń sin lẹ́nìí ṣé wọ́n lè sọ yí pé òrìṣà yẹn lọ́ dá àwọn ní irin lọ́ dá àwọn yóò ẹni tó wọ́n tán náà sínsìn tí ó ṣe kíni tó máa tẹ̀ àwọn ni màálù lọ dáwọ́ ẹ̀yìn tẹ̀ ń sin màálù màálù tá a sọ̀ bẹ́ẹ̀ sí lọ́rùn sí ni tá a kùn tá a máa jẹ ẹ̀jẹ̀ ajé kó ní ọ́ dáhùn. àwọn ni omi lọ́dà yóò ní omi báwo omi tó ń gbé kaná sí lára rẹ̀ oníbalẹ̀ mọ́ ẹ̀yẹ́ gbó ẹgbó omi òsùn wákà gbé kaná ara rẹ̀ oníbalẹ̀ mọ́ tọ́wọ́ padà yá yọ̀ padà gbẹ nínú pọ́ọ̀lù lórí kò kí sọ igi lọ́wà nínú gbó ẹ̀yìn tá a bá tó sọ náà sí sí àbájọ aké sí yóò ṣe kí ni ìjàmá yóò jóná yóò fọ́ sí wẹ́wẹ́ ẹ̀dá ọlọ́run gbọ́dọ̀ jọlọ ọba adẹ́dà ní jọlọ. lọ́kọ̀dé bá dáa ṣírí kò fi sámánì nàbí ilá inú wọ́n ní lásìkò ànábì wa inú wa alẹ́ sàlátù wa sàlá òun náà ni ìṣẹ̀ṣe bẹ̀rẹ̀ ìsìláàmù ti wà kí ìṣẹ̀ṣe tó dé láfi ní ká má pè ní ẹ̀sìn àbáláyé mọ́ islam gangan lẹ́sìn tori torí pé láàrin anabi adam sí anabi nu ọgọrùn ọdún lọ́nà mẹ́wàá iná ló wà láàrin anabi adam sí anabi nu ṣe rí ọdún yẹn kò kankan tó ṣe ìbọ̀rìṣà gbogbo àwọn tó wáyé ńgbà yẹn la nika nìkan ni nìkan ni ọdún. ìbọ́dà sùkò ànábì Nuhu alayhi salatu wa salam làwọn àjọ ànábì Nuhu bẹ̀rẹ̀ sí gbé èrè àwọn àfáàrin wọn waddu yagusu ya'uqu nasr suwa' wọ́n wá bẹ̀rẹ̀ sí sin èrè àwọn àfáà wọn tí wọ́n gbẹ̀yìn lọ́lọ́run fi wá rán ànábì Nuhu wípé kọ́lọ́ lè sọ fún wọn wípé kí wọ́n má sin èrè mọ́ o ọba tó dá wọn ní ká máa sìn ló fi jẹ́ pé ànábì lóhùn ní àkọ́kọ́ òjíṣẹ́ ọlọ́ wípé afẹ́ràn sí jọ gbàrán yàn sí ìjọ àwọn èèyàn láyé ànábì lóhùn ní àkọ́kọ́ alayhi salatu wa salam lẹ́yìn ìgbà tí ànábì náà sọ fún wọn àwọn kan túbá àwọn kan kọ̀ǹtínù wọn ń bá lọ títí títí ìbọ̀dìsá fi wá kárí gbogbo ayé tó fi wá dé maka àwọn ará maka àwọn náà máa sin aláta òrìṣà kan ní jẹ́bẹ̀ wal uzza òrìṣà kan ní jẹ́bẹ̀ wa manata òrìṣà kan ní jẹ́bẹ̀ wa hubal òrìṣà kan ní jẹ́bẹ̀ kálukú tó wá ní àwọn òrìṣà ìdílé kọ̀ọ̀kan èmi igi wọn fi ṣe èmi irin èmi òkúta kọ́lá yìí mi làbídùn tí táà máa ń ṣe kíni táà máa ń jẹ yẹn èyí tó bá jẹ́ rírọ̀ ọbẹ̀ wọ́n fi módi èrè ìjọ kan ní wọ́n láwọn kan tíráfù lọ kálukú fi ọlọ́run bá wọn sápò ebi bá dé lójú ọ̀nà ní kálukú bá ń kan apá ọlọ́run bá rẹ̀ jẹ eléyìí òun kan orí ọba bẹ̀rẹ̀ sí jẹ kálukú wọn sọ pé ah kí ni wọ́n rún lẹ́nu ah lóbi ń bà wọn ni ni bá kọ́ ọ́ bọ̀ wá pò ebi tí yóò bá ya gẹ̀fẹ̀ rí oníṣẹ̀ṣe ọlọ́run kọ́kọ́ gba làákàyè kó lè rí ẹ̀ kò ní nọ́bà làbídùn ṣùgbọ́n àlè jọ́lọ̀ ìgbà wọn fi débi wọn lọ kálukú ti jẹ ọlọ́run ọba wọn tán àwọn náà wọn fẹ́ra wọn sí ẹ̀yà ìpè wọ́n lọ kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ wo bí ayé àwọn alárúbáwá ta déngbà yẹn kẹ́nìkan wá ní ilẹ̀ yorùbá ni wọ́n ti máa ń ṣẹ̀ṣẹ̀ ṣe ẹ̀sìn Yorùbá ní ẹ̀sìn ìbọ̀rìṣà káwọ̀ padà síbi ẹ̀sìn ìlú tiwa gbogbo ayé ni wọ́n ti ń bọ̀rìṣà náà síbi táwọn lárúbáwá la kàkalẹ̀ yìí àwọn lárúbáwá àwọn náà lóòṣà tí wọ́n ń bọ òòṣà yẹn gan lọ́lọ́run tó rìnrìn ànábì wá ipe kọ́ wá parẹ́ kẹwàá tètè mákà nìkan ní ó parẹ́ kọ́ wá pa gbogbo òòṣà tó wà ní gbogbo àgbáńlá yẹ kọ́ wá parẹ́ òdìdẹ́gbẹ́gbà tá ànábì padà wọ mákà àti agbára dé ọlọ́run ní máa sọ pé wọ́kùnrin jẹ́ alihaku wọ́zahakọ́ libáfílù iná libáfílà kánazahúkọ́ ìrìn ànábì sọ fún ọ yí pé ti dé islam ti dé ya alábìlá di yorùbá gbogbo ẹ̀yin yorùbá ọlọ́run ti kẹ́ yín pẹ̀lú islam gbogbo yìí tí kálukú ń sọ wọ́n ra yẹn ọjà tó ti bàjẹ́ ọjà tó ti ṣe kí ni jama ọjà tó ti bàjẹ́ ó ti bàjẹ́ sínú kò sẹ́nìkan bó ṣe wù kó ń tọ̀ òun kó kéré tó tí nǹkan kan bá ti tabọ́ ọpọlọ rẹ̀ tẹ bá béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé kírẹ́tọ̀ ló gbọ́dọ̀ jọ́lọ̀ ni àbí kírẹ́ṣàn ọmọ yẹn sọ fún yín pé a wá kírẹ́ṣàn kírẹ́tọ̀ ló gbọ́dọ̀ jọ́lọ̀ ṣé ògùn wa ni kírẹ́tọ̀ ìpè sọ́lọ́ ọba ọba adẹ́ẹ̀dá lọ́gbọ̀dọ̀ jọ́lọ́ ni àbí àwọn tí wọ́n dá gbogbo aláfẹ́sì pé ẹni tí kankan bá ti ṣe ni o ẹni tí kankan bá ti ṣe yóò ní ìbá kọ́dá ìbá kíni ìbá ṣẹ̀dá àwọn méjì ni wọ́n ń ṣe balẹ̀ kan náà akọ́dá àti àṣẹ̀dá ànábì ádámù àtọ́lọ́ lẹ́gbẹ̀ẹ́ ara wọn ìdí wọ́n ń pè lóòṣà náà kẹ́ ẹ ọba aláàdá kẹ́ wá fún ní ọ̀nà tẹ́ fún un ọlọ́wọ́n bá dá ìtí wọ́n pè ló sànà ni ẹ̀yin bàbá wa yíyá wa ọlọ́wọ́n bá ní òdodo ti dé ìbàjẹ́ dẹ̀ ti kóra iná bàtìlá kánà zahuka kánà záìlà eré ànábì lọ́lẹ̀ yìí mà dájú pé ìbọ̀rìṣà àti ẹbọ ó ti parẹ́ nílùú maka ọwọ́ ti parẹ́ sí àbẹ́ ọ̀parẹ́ jama ìgbà tẹ́yìn lọ mọ́ka ẹ̀yìn rẹ̀ nìkan ti ń bọ láàtà ma láàtà ti dóhun gbàgbé mànátà ti dóhun gbàgbé húbàdì ó ti dóhun gbàgbé àti gbogbo àwọn òòsàn míì náà tí wọ́n ń bọ ọ̀zá ó ti dóhun gbàgbé ọwọ́ ìlàhà kọ̀sọ́ba tó yẹ tó sì wà lẹ́yìn akbar nìkan lọ́wọ́ gbàmọ́ka akbar akbar ọlọ́run nìkan tó tóbi jùlọ. ọlọ́run bá wa náà ṣe bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá tiwa táwa náà wà yìí lójú títí yẹn islam kìí ṣẹ̀sìn dáadáa ẹ̀sìn apààyàn ní islam scam ní islam kìí ṣẹ̀sìn yorùbá ẹ̀sìn àwọn arábù ní islam ẹ̀sìn boko haram gbogbo ní wọ́n sọ yẹn nígbà téèyàn ń fẹ́ atẹ́gùn tó fẹ́ pa òrùn <laughs> kẹ́nìkan yanu sókè báyìí kó sì máa ń fẹ́ atẹ́gùn sí òrùn gbogbo àwọn dábàá pẹ̀lẹ́ láwọn pé ìkan nǹkan ti ṣe ọ́ sẹ́ẹ̀rí gbogbo àwọn ọmọ wa àwọn ìyàwó wa àwọn brọ́dà sisters wa tí wọ́n wà lórí social media káwọn fẹ́ kí á fo àwọn nǹkan bẹ́ẹ̀ mẹ́sì tọ́jẹ́ pé wọ́n máa lọ lè mú àyà Quran wọ́n máa tu síbi tí ọlọ́wọ́n bá lọ́gbà lérò wọ́n máa mú àdísà nẹ́bù Muhammad sàṣálá wọ́n máa tu sí ibi táwọn gbà lérò táà nẹ́bí ọgbà lérò wọ́n máa tún ìtàn ìsìláàmù pa ọ̀tọ̀ ní bí ìsìláàmù wá ṣe rí àwọn máa wá pa ìtàn míì kì í ṣe pé báyà wọ́n ṣe mistake wọ́n máa máa gbé àwọn ọ̀rọ̀ yẹn kalẹ̀ ni o láti lé àwọn yẹn kúrò nínú ìsìláàmù àti ṣe sunnatullah ẹ má jẹ́ rúwọ́ báyìí ẹ̀yin mùsùlùmí ìsìláàmù ti spread káàkiri gbogbo ayé gbogbo lé lọ́mọ ìgbà tẹ́yìn sọdún ṣẹ̀ṣẹ̀ ẹ̀yin mélòó lẹ́wà ń bẹ̀ nígbà táwọn sọdún lẹ́yìn àjò ni àwọn mélòó lẹ́wà ń bẹ̀ gbogbo ẹlẹ́sìn àgbáńlá ayé tí wọ́n bá kó wọn sójú kan àwọn tí èsè mùsùlùmí wọn ò lè tó ìdá kan nínú mẹ́wàá àwọn táwọn ní hajj ẹ̀sìn tọ́lọ́ wọn bá aláàtì tàn wọ́n sí gbogbo ayé ọmọ France ọmọ America ọmọ ọmọ London ọmọ Australia India àwọn àwọn èèyàn Pakistan Afghanistan àwọn èèyàn ti gba Islam káàkiri ayé àwọn mùsùlùmí ní Canada rẹpẹtẹ èèyàn wọn ń fàtẹ́gùn sọ̀rùn bí ẹ̀ yí pé Islam pé ẹ̀sìn arabu arabu làwọn ará Canada àwọn yẹn ti ródodo wọ́n ti fẹ̀rẹ̀ àná lẹ̀ wọ́n ti gba Islam ẹ̀yin ló kún bẹ́ẹ̀ léyìí tá a máa tọrọ fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ Yorùbá tẹ́ kù nínú ìṣẹ̀ṣe kọ́lọ́mọ bá aláàkó fi ọ̀nà mà yín kẹ́ padà sínú Islam Islam ibẹ̀ ní sinmi wà ẹ̀ kàn máa dára yín láàmú. àdíjì súnátúlá wọ́n ní eléyìí ní ojú ọ̀nà Ọlọ́run àṣà Ọlọ́run anna shirika masiruhu zawal mahama qala bihi zaman gbogbo bí wọ́n ti gbé ẹbọ nàró láyé wọ́n ní ètò ọlọ́run ni pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹbọ yẹn ó padà parẹ́ ẹ wo ẹbọ tó ti parẹ́ nínú ìdílé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lẹ̀ ẹ̀dá ẹ wo oògùn tó ti parẹ́ nínú ìdílé ọ̀pọ̀lọpọ̀ ilé àfàlẹ́ ni ọlọ́run bá ní kóòlì rí ànábì sọ fún wọn yìí pé yá ayyuhal kafirun gbogbo ẹ̀yin kèfèrí Mákà ẹ̀yin oníṣẹ̀ṣe la a'budu ma ta'budun èmi ò ní sin tẹ́ǹṣẹ́ kí ni ìtẹ́ǹṣẹ́ anábì sọ fara mọ́ka àwọn náà sọ fún ẹ̀yin oníṣẹ̀ṣẹ̀ ilẹ̀ Yorùbá pé la na'budu ma ta'budun bó ṣe òkè dààmú tó Islam ti yí àwọn èèyàn àwọn àní padà sínú ṣẹ̀ṣẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́wọ́ wọn al-mushrikuna fi biladi Yorùbá bi ta'awun ma al àwọn ẹlẹ́bọ nílẹ̀ yorùbá àwọn náà sọ fún ìjọba àwọn náà wọn náà fẹ́ gba ọlùdé ẹ wọ́n lè fún yín lọ́lùdé ẹ̀yin náà lẹ́ẹ̀ máa dá sí wọ́n ní àwọn náà fúnra wọn àwọn náà fẹ́ kí ìjọba ó fún àwọn ní ìgbàláyè káwọn náà máa sọdún ẹ máa sọdún àdínyìn lọ àmọ́ gbogbo ẹ̀ náà pátápátá kí náà padà gbẹ̀yìn ẹ̀ ọ̀sẹ̀ wà wọn làwọn ẹlẹ́bọ yìí wọ́n wá pawọ́pọ̀ pẹ̀lú àwọn orientalis tẹ́bàdì tó ń bá kó koran síwájú ankadis síwájú tí wọ́n wá ń dúdú kùtù ìwé àwọn orientalis òyìnbó àwọn òyìnbó tán kọ́ lárúbáwá tán lọ lè kà nípa islam tí wọ́n wá ń lọ́lọ́kù lọ sínú islam tí wọ́n ń pàtàkì tàn ìwé yẹn ni wọ́n ń kà mo ní kí ló dé tí ẹ̀yin ò gbé ìwé ẹ̀sìn tiyín jáde tẹ́yìn tó fi á pé ìwé ẹ̀sìn tiwa lẹ́yìn gbé jáde ṣebí tí èèyàn bá fẹ́ mọ̀ nípa ẹ̀sìn kan èèyàn ò lọ lè bá àwọn tó ń ṣẹ̀sìn yẹn èèyàn wà ní kán ṣàlàyé tó wà nínú tíra wọn ìwọ́n tó máa ń fa ẹ̀sìn tí nǹkan kan ò yí ọ ọwọ́ àlọ́ lè gbé tíra ọwọ́ à ń tún fún wa sẹ́ni <laughs> pọ́ dára ni ọmọ Quran ọmọ tó lọ́ngbà lérò pẹ̀lú tí sọ ọ̀ka lárúbáwá ọ̀ka tẹ̀síìnì ọwọ́ àlọ́ fẹ́ kọ́ wa ní Quran. Ibu ìwé yìí o bó ṣe wà yìí o irọ́ lásán ni o lọ́dọ̀ ti tiẹ̀ ó ṣe gbé ìwé fatin jáde àti ìwé ìṣẹ̀ṣe tí àṣetánì sọ̀kalẹ̀ fún ẹ̀yin náà kọ́ ọmọ wa ṣàlàyé tó wà ń bẹ̀ pé ìrúbọ lélẹ́ yìí o eréta mẹ́ta làá ṣe kíni ni làá gbé sí o eléyìí ni oògùn o a máa fi mánú má eré èèyàn ọmọ tuntun àá fi ṣe o wọ́n sàlàyé yẹn báwọn yẹn náà báyìí kọ́ wọn sàlàyé Qur'an yushakikuna fi dinillah wọ́n fẹ́ fi dá iyèméjì lẹ̀ sọ́kàn àwọn èèyàn òye kìrìbùnà àléyìn wal Qur'an wọ́n máa parọ́ mọ́ ọlọ́run bá Qur'an àtàdínsà nàbì muhawalatan wọ́n gbìyànjú ayé yọ̀ọ́yìdù àbùnà àlùmùsùlùmí náà ilẹ̀ kófò wọ́n fẹ́ darí gbogbo àwọn ọmọ mùsùlùmí sínú ìṣẹ̀ṣẹ̀ padà tẹ̀mídẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n wá wọlé ni àwọn ọmọ yahoo ibo ni wọ́n sá lọ yahoo plus inú ṣẹ̀ṣẹ̀ wọ́n ń fowó tàn wọ́n kí wọ́n máa lówó pé oògùn owó wà mọ́nàmọ́ ya kágbó oògùn owó yín bá ń ṣiṣẹ́ ní gbogbo yín lẹ́sì lówó àwọn tó jẹ́ tálíkà àwọn tálíkà tí wọ́n tálàkùnta jù láyé àwọn lóògùn ni ẹ bá rí bí wọ́n ń gbé ẹ̀yìn sì lóògùn owó ẹ̀ sì ń gbé bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ń ké ó lè ní látara pé wọ́n fẹ́ gun mọ́tò wọ́n gun fẹ́ńsà wọ́n gun jíìpù wọ́n gun mọ́tò ìgbà kò sì níṣẹ́ lọ́wọ́ ó ti kọ́ ọmọ ọwọ́ eré èèyàn káàkiri ìbólọ́ darí gbà nígbà tí ó kò nínú Islam ìbólọ́ darí gbà ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣẹ̀ ayi bàbá wa yìí yá wa ọlọ́mọba ni wọ́n dún law takfuruna kama kafaru fatakunu nasawa ọlọ́run bá ní wọ́n ń rò wọ́n ń rò wọ́n fẹ́ wọ́n fẹ́ yuhibbun waddu yuhibbun ó wù wọ́n law takfurun tí ẹ̀yin náà tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ bá lè fi islam ńlẹ̀ kẹ́kẹ́yìn náà odò oníṣẹ̀ṣe kàmá káfàrú báwọn ti jẹ́ oníṣẹ̀ṣe fatakununa sawa'a kẹ́lẹ́ dàbá kan náà ọlọ́run bá ní mọ ọlọ́kan àwọn ẹni tí wọ́n nìyẹn táwọn èèyàn máa ń kọ́mẹ̀tì tí wọ́n ń láìkì wọn inú wọn máa dùn ìgbé àwọn èèyàn tó ń kó ní islam wọ́n bá ti ń gbé ọ̀daràn kan wá sí ọ̀dà kan mà òun ti fi islam lẹ̀ alájà kìíní kan lòun òun ti ń sìn sẹ̀sẹ̀ mo ní tiẹ̀ lọ bá ọ títí ọba bá ọ oyé ó fi ojú ọ̀nà ọmọ ọ̀run nugbó ọlọ́run ní ọlọ́run pa ọlọ́run tọ́lọ́ ń tàn Islam bí ìhìn pẹ̀lú àwọn ẹnu wọn ni pé wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ tọ́ba ti kàn wọ́n lérí social media ọmọ ìyá mi tètè wá nǹkan mi gbọ́ o ẹnu yìí náà ni wọ́n fẹ́ máa fi paná islam ọlọ́run bá ní wallahu mutimmu nurihi ọlọ́run ní islam tí ó jẹ́ pé òun ti parí ìmọ́lẹ̀ yẹn walau kariha al-kafirun islam tó òun ti parí ìmọ́lẹ̀ yẹn bí ó ṣe máa tàn káàkiri ayé nìyẹn ọlọ́run ní báwọn kèfèrí gan bí wọ́n bá kórìíra kọ́ ní eh, wọn bá kórìíra jù bẹ́ẹ̀ lọ islam yóò máa tàn káàkiri ẹwà àwọn òyìnbó bí wọ́n ti ń gba ìsìlámù tìkẹ́tìkẹ́ ọ̀pọ̀lọpọ̀ chọ́ọ̀tì sì láwọn èrò wọ́n ti tà fún mọ́sálásì ìmí wọn ti sọ́ di kọ́mpìn níjọ sunday bóyá ìyá arúgbó mẹ́rin àti bàbá arúgbó mẹ́ta lẹ́bàá mẹ́ àwọn yẹn ti ń gba ìsìlámù àwọn yẹn ti ń gba ìsìlámù àwọn náà wá rí pé bí ìsìlámù ti lọ yìí àwọn gbọ́dọ̀ tákù rẹ̀ táwọn yẹn bá rí òdodo ìsìlámù kò sẹ́ni tó kù nínú ẹ̀sìn yẹn mọ́ làwọn òyìnbó làwọn oníṣẹ̀ṣẹ̀ náà ṣe kí ni wọ́n ti di pé ẹ̀sìn christianity àti ẹ̀sìn bọ̀rìṣà oyè ó ti bàjẹ́ nítorí ó ti bàjẹ́ ẹ̀ lè rí ta mọ́. àwọn pásítọ̀ ń sọ òdodo tó wà nínú islam ó sì jẹ́ pé kọ́gbà islam àwọn ó sọ òdodo rẹ̀ wọ́n láwọn mùsùlùmí gangan ni wọ́n ń sin ọlọ́run pásítọ̀ lọ sọ ó ní àwọn táwọn yìí àwọn kan ń sin táwọn rí mi nígbà bá sọ sọ yẹn ìwọ́n tó wá ń dá òjò Islam kọ́lọ̀ mọ́tà yàrá ìṣe bọ́lọ̀ ti sọ kalẹ̀ àwọn ìyàtọ̀ tó wà láàrin Islam àti ṣẹ̀ṣì ọ̀pọ̀ rẹpẹtẹ alákọ̀ọ́kọ́ ìyàtọ̀ ó náà nípa Islam nur wọlùkúfùrù bọ̀làm Islam ní ìmọ́lẹ̀ ẹ̀rí ìṣẹ̀ṣe ìbọ̀rìṣà òkùnkùn ni ó làwọn náà sì máa ń sọ pé wá wo ẹgbẹ́ òkùnkùn <laughs> mọ́sálásí ojútáyé là ń kírun tiwa àbí kálukọ́ sàdúrà mọ́sálásí olùkọ́ sàdúrà nulẹ̀ kí lẹ wá lọ ní òkùnkùn torí pé ẹ̀sìn ẹ̀sìn kí ni jama ẹ̀sìn òkùnkùn ni wọ́n ní bó ṣe wà wọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ni iṣẹ́ ìsìláàmù ni wọ́n rí fàṣì ìṣẹ̀ṣẹ̀ ni wọ́n ṣe kí ni wọ́n rí fàṣì ọlọ́wọ́n bá ní Allahu waliyyul ladina amanu ọlọ́wọ́n bá ní òun ni ọ̀rẹ́ àwọn onígbàgbọ́ tí wọ́n gbà wọ́n gbọ́ òun lọ́rẹ́ wọn Allahu waliyul ladina amanu yukhrijuhum minaz zulumati ilan nur ọlọ́run lóun wọn máa mú àwọn yẹn kúrò nínú òkùnkùn bọ́ sínú mọ́lẹ̀ ni wọ́n máa tàn mọ́lẹ̀ fún wọn lójoojúmọ́ ni wọ́n máa lajú wọ́n máa kúrò nínú gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe wọ́n ti wọ́n máa dúró fún gbẹ̀ òun òṣèlè yìí má òun òṣèlè yìí má òun òṣèlè yìí má ìsìlámù ló ń fẹ́ ṣe wọ́n lè nílẹ̀ kẹfàrò ọlọ́run ní sẹ́yìn láwọn kẹfẹ́rí awúlíyá ọmọ tọ́gùt ọlọ́run ní tọ́gùt ní ọ̀rẹ́ wọn ó ní ẹni tó wà lẹ́yìn wọn tọ́gùt ṣetán yukhrijuhum minan nuri ila zulumat òun náà wọ́n ń gbìyànjú láti mú àwọn èèyàn kó nínú mọ́lẹ̀ bọ́ sínú òkùnkùn tó wà wọ́n fẹ́ mú àwọn èèyàn kó nínú islam bọ́ sínú sẹ́sì ọlọ́run iṣẹ́ ìbílẹ̀ sùn ọlọ́run kan fáwọn pé òun náà ń ṣiṣẹ́ ó dẹ̀ láwọn ọmọọṣẹ́ tó ń ṣe kíní tó ń bá ṣiṣẹ́ àwọn ọmọọṣẹ́ tó ti wá káàkiri ayé ọlọ́mọdé wọn wọlé inú gbogbo àní máa ń wọ̀ lọ́ba ti sáyé di pé òun ọ̀sẹ̀ islam ó ní lé àwọn tẹ́lẹ̀ ẹ̀sìn bọ̀rìṣà làwọn ń ṣe kóun tó gbà islam ta lọ́lọ́run ti wá sọ fún òun pé kóun padà sínú ẹ̀sìn àwọn bàbá wọn torí pé àwọn aráàbù ni wọ́n náà nábì sí tó òun òun tí wọ́n fẹ́ kọ̀ǹbíìsì yìí sí tó jẹ́ pé ọba gbọ́ islam rẹ̀ yìí tó ti mọ̀ pé wàá máa rẹ̀sàlẹ̀ náà ka ilà ká pátánlì náà sì bàṣẹ́rọ̀ wọn nàbírà ọlọ́run rẹ̀ ànábì àrùn ọ̀sìn gbogbo káfà <laughs> ṣé ọ̀rọ̀ yọ̀ dàrú tó lọ́sẹ̀ bùkátà káwọn àfa àkàmà dákẹ́ àsìkò tí a lò lọ́ yìí ọkọjá ẹ lágbájá ṣe rọ́dù èmi náà fẹ́ ṣe rọ́dù á padà pé rọ́dù yìí náà ẹ̀ ń búra yìí náà iṣẹ́ tó wà nílẹ̀ tá a ṣe àwọn èèyàn dákẹ́ lójúmọ́ ni wọ́n ń dá nǹkan rú ni wọ́n ń lọ nǹkan pọ̀ fáwọn èèyàn sọ yẹ káfà kan kan tó máa jà lásìkò yìí pẹ̀lú aburú tó wà nílẹ̀ yìí ẹni wá lọ́wọ́ bàjá ó ní kọ́ mọ̀bìnú mọ̀jájá jáfojú tó ń tí <laughs> agbédání láwọn ẹbí ọlọ́run fílẹ̀ fún wa tàkíkù tawhid ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa nínú àwọn àyàtọ̀ tí bẹ láàrin islam àti ìṣẹ̀ṣe òun náà ni pé al-islam ibadatu ilahin wahid ìsìn ọlọ́run bẹ yọ kan náà pè ní islam allahu akbar ẹ̀rí gbogbo mọ́sálásí allah làmà dárúkọ allah àbáwọn tó bá yapa láàrin wa ni wọ́n dákọ̀ ṣéwù àwọn oníṣẹ̀ṣẹ̀ àríwá tó nìyẹn ìṣẹ̀ṣẹ̀ àwọn alárúbáwá nìyẹn yá ṣéwù <laughs> torí àwọn oníṣẹ̀ṣẹ̀ a máa pe olùgbò àbí àwọn mùsùlùmí tí àwọn lọ́dẹ gbẹ̀sẹ̀kẹsẹ̀ wálẹ̀ Yorùbá láti Morocco àwọn àpè yá ṣéwù àtẹni tí ń pe yá ṣéwù àtẹni tí ń pe olùgbò nínú Islam ẹ̀sìn kúfùrù ní méjèèjì ya aláhù lọ́wọ́ nínú islam wàdà lè masáàdì dàdìlá fàlá tàjáwó má aláhì àdá ọlọ́wọ́ bá ní a máa ń pè é nìkan kan mímí ọlọ́ gbogbo ọ̀nà tìjà ní àpáta tí a bá túbá lẹ́ni tí ń sọ yìí a sì wọn mọ oníṣẹ̀ṣe oníṣẹ̀ṣe ní olúgbó bàbá tìjà ní àníyá ṣéwò nínú ẹ̀sìn islam táwa ń ṣe yìí kúfùrù ní méjèèjì ọlọ́gbọ́sà bá ní tọmọ sọ́nà bọ́lá jẹun tó bá lọ́dọ̀ ọlọ́ ẹ̀rí kófòrò ìbádàtul makhluqin al-mutanawwi'in àwọn oníṣẹ̀ṣe ọlọ́wọ́n bá ti wọ́n pọ̀ rẹpẹtẹ ẹni tí ń bọ Ṣàngó kò ní bá wọn bọ ya ẹni tí ń bọ ya kò ní bá wọn bọ Ògún ẹni tí ń bọ Ògún kò ní bá wọn bọ Ẹ̀yọ̀ ẹni tí <laughs> nígbà ọlọ́run ọba yín ti pọ̀ gan ọyẹ kẹrin mọ̀ pé fẹ́ẹ̀kì lẹ̀sìn yẹn làwọn ará mọ́kà fi sọ fún àníbi sàṣàlá nígbà tá nàbí gbé la ilaha illallah dé wọ́n ní ajá alẹ́ alẹ́ àtàyèlá àwọn wáhídá wọ́n ni Muhammad madi sáàrin wa fẹ́ sọ gbogbo àwọn rẹpẹtẹ yìí fẹ́ pa àwọn yẹn rẹ fẹ́ dá wa padà sọ́dọ̀ ẹ̀yọ̀ kan ìnáhà àtàlẹ́ṣẹ́ òun náà jà àwọn afáà súnà náà wọ ilẹ̀ yorùbá wọ́n balẹ̀ ìtìjà wọ́n wá ń spread la ilaha illallah gbogbo àwọn àlùfáà wọn fapá jánu páwọn ní gbà ọfẹ́ baṣẹ́ àwọn bàbá jẹ́ mo ní iṣẹ́ òdíṣẹ́ àwọn bàbá wọ́n lóògùn iṣẹ́ òdíṣẹ́ àwọn bàbá wọ́n lólúgbò iṣẹ́ òdíṣẹ́ àwọn bàbá wọ́n láṣẹ jẹ́ iṣẹ́ òdíṣẹ́ àwọn bàbá wọ́n ní ká máa fi eré èèyàn fọ́kọ̀ọ́ àkílọ́ dé tàn sọ pé ẹ padà sí ìdílá ìlàlá tẹni wọ́n fẹ́ bá sáwọn bàbá jẹ́ ajẹ́ pé sáwọn bàbá ò lọ mọ́ láìlá ìlàlá tó bá jẹ́ pé láìlá ìlàlá làwọn bàbá dó tì ní ọ̀rọ̀ owó ṣe kíni ọ̀rọ̀ ó ṣe déédéé ara wọn náà a sì láwọn tí wọ́n dúró bẹ́ẹ̀ tí wọ́n sì pàdé ọlọ́run bẹ́ẹ̀ àmọ́ wọn tó kàn ọlọ́mọta bá kẹ́ wọn tẹ láwọn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ kú wọn náà wọn lálàáfà ọlọ́run fi wọn sáàyè wọn láàmà dọ̀rọ̀ wọn náà àfa ńlá kan kú wọ́n ní ọgbàgbọ́ nínú àdó àti kódẹ ó ní kọ́lọ́n fi sáàyè rẹ̀ ni ó àyè tọrọ àdúrà fún níṣẹ̀ṣe o torí àdó àti kódẹ kò sí nínú súrà kankan kò sínú àyà kankan níbo láti rí jama nínú kíni ẹ̀sìn ìṣẹ̀ṣe nígbà táwọn àbáwá do oníṣẹ̀ṣe káàkiri ayé kí làwọn jama mùsùlùmí wà dáa mùsùlùmí lè rẹ̀ pọ̀ wà Nàìjíríà <laughs> kọjọ tó lọ lawa ṣetọ́ to sí kankan láàrin àwa àti ta ma wá sí nǹkan yẹ àwọn kèfèrí maka tí wọ́n ní àwọn òrìṣà rẹpẹtẹ tí wọ́n ń bọ tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe maka wọ́n sọ fún ànábì pé má náà àbúdò hàn á sin àwọn òrìṣà yìí illa li qarribuna ila Allah yusulifa àwọn fẹ́ kí wọ́n gbé àwọn rẹ́dẹ̀ ànábì ni ẹ má tún gun ẹsìn kankan dọ́dọ̀ lọ mọ́ ẹ lọ́dọ̀ lọ dàrẹ́tì ànábì àwọn náà sáfèsì wọ́n láwọn òsìn wọn àwọn òsìn ní àwọn lọ́lọ́hún àmọ́ àwọn fẹ́ máa sìn àwọn fẹ́ àwọn fẹ́ gbọ́dọ̀ wọn dé ọ̀dọ̀ ọlọ́hún ìtumọ̀ ni pé gbogbo ẹni tó bá ti ní nǹkan kan tí ń bẹ láàrin wọn àti ọlọ́hún ọba tí ń pè nǹkan yẹn tí ń wá lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ tọ́wọ́ nítorí pé nǹkan yẹn súnmọ́ Ọlọ́run ọba ìbáàjẹ́ màláyíká ìbáàjẹ́ ànábì Ọlọ́run ìbáàjẹ́ wòlíì òun tọ̀hún ó ti dòní ṣẹ̀ṣẹ̀ alìsíláàmù sùjúdù lìlhálì ìsìláàmù òun gbé wá ipé ká máa fẹ́rí kalẹ̀ fún ọba tó gbogbo ayé wọ̀lùkúfùrù sùjúdù lìlmàkàlókì àwọn akẹfẹ̀rí àwọn ń fi rí balẹ̀ fún ìtaàdá ṣe ìtaàdá lọ́yẹ ká máa fẹ́rí kalẹ̀ fún ni àbọ̀bà dẹ́dà Allah ọlọ́mọdé la tasjudu lishamsi wala lilqamari ọlọ́run bá ní ẹ má fèrè kalẹ̀ fún oòrùn ẹ̀yin tẹ̀ ń sin oòrùn wà láàrin lè kọ́mọ̀rì ẹ sì má fèrè palẹ̀ fún kọ́mọ̀rì òṣùpá wasjudu lillah Allah ní kẹ́ fèrè kalẹ̀ fún allazi khalaqahunna ọlọ́run fẹ́ mú gangan jáde mẹ́rin khalaqahunna ọlọ́run bá ní ọba tó dá hunna tó dá oòrùn tó sì ẹ̀mọ́ lọ́dọ̀ òṣàkàk àwọn mùsùlùmí ọ̀dọ́ ọlọ́run làwọn lọ dàrẹ́ Allahu akbar ẹ àwọn fẹ̀rí kalẹ̀ fún ọlọ́run èyí lè fẹ̀rí kalẹ̀ fún gi èyí lè fẹ̀rí kalẹ̀ fún rin èyí lè fẹ̀rí kalẹ̀ fún òkè yàtọ̀ tí bẹ̀rẹ̀ àwọn ìwà nìyẹn alìsílámù wà lìsìtàánù billah alìkálẹ̀ ìsìlámù ní pé kéèyàn ó ní ṣòro káṣí lọ lè bá ọba adẹ́dà tó dá wa tó sì mọ̀ nípa ìṣòro yẹn ká tó ní tó sì mọ̀ ìṣòro yẹn gangan tó sì ní agbára tó fi mú ṣòro yẹn kúrò ẹ̀tí jẹ́ ìsìlámù ni Iyaka na abudu? Wai iyaka na sta'i, wani kalama sin odori lama waran se wa, e riri awon toji awon elebo awanciwa. Yasta inu na beijing, an wan waran se pelu a setani, nito nito ya na awon sin. E rikini ya tutu ni abi, awon ma sin olam oba Allah iyaka na abudu abi, tabi da idin challenge ya saduwa awon lawol á pè é á pè é àdúrà wà á pè ọlọ́run ọlọ́run ó sì ń dáhùn wọ̀nyí aka nasta'in kọ́dà tí ọba ti dáhùn gan ayé àwọn àgbàpàdé àwa ti gbà ó lè jẹ́ pé tá à ń béèrè yẹn bóyá kò sóore ń bẹ̀ fún ọ náà jẹ́ kọ́lọ́run fún wa ọ̀kan náà wọ́n sọ̀rọ̀ ó ní ìdáwó tó láàrùn àjábá farid ó ní ìdáwó bá pẹ̀lú ọlọ́run lẹ́nìí kankan tọ́lọ́run sì fún ọ ní nǹkan lẹ́sẹ̀kẹsẹ̀ àbọ̀padà fún inú ọdún ìlànà ọtí ni ó ní tí ọba fún un tóun dẹ̀ ń béèrè tí ò fún un tóun béèrè tí ò fún un ọ̀kánà faraha ti aṣẹ́ǹtà faraha ó ní inú òtún wá dùn ju bí inú òun ṣe máa ń dùn nígbà tó fún un lọ nítorí pé òun mọ̀ pé ọba yẹn ó ti fún òun ní nǹkan míì tó ju èyí tóun béèrè lọ <laughs> ẹ̀dá àdúrà èso wa torí àmọ̀ pé àdúrà àdúrà àdúrà wọ́n ti sọ báyìí. ee ọlọ́run sì gbà olùwà pẹ́ pípẹ́ yẹn ibẹ̀ lórí wà fún ó lè tètè yá yíyá yẹn ibẹ̀ lórí wà fún ó lè mọ̀ fún ọ ní nǹkan yẹn kọ́ wá fún ọ ní nǹkan mìíràn tó dájú ìyẹn lọ ẹni tí ń béèrè ọ̀kadà tọ́lọ̀ ń padà wá fún ní jíìpù ṣé yọ́padà àwọn ọgbà èèyàn ní ọlọ́run fún mi ẹsẹ̀ wọn nígbà kọ́kọ́ lọ jí o ṣe yọ padà àwọn ọgbà yóò ní wọn wọ ẹgbẹ́ dìbò kó ọ̀kadà lòún ṣe kíni ọ̀kadà lòún bè lọ́wọ́ lọ́wọ́ <laughs> àyìnbáyé àdúrà tá a ṣe tọ́lọ́run ti fi mú àwọn àdánwò ńlá kúrò nínú ayé wa tẹ́nìkan kan mọ̀ àmì àdánwò tó fẹ́ jálò wa àwọn àdánwò rọpárọsẹ̀ tọ́lọ́run ti fi àdúrà tá à ń ṣe tọ́lọ́run ti fi bá a mú kúrò nínú ìṣẹ̀lẹ̀ wa rahman ọlọ́run àṣìnà dọ́nà bíi

òsídé ìṣòrodé wọ́n bá lọ lè já ewé bírana ìbò náà tó lọ yẹn ẹ ọ̀dọ̀ ọ ṣé bírana máa ń sọ yẹn dolówó wọn lọ lè máa lọ lè wá ewé pòtújẹ àti obì gbàǹjà àtàtàrí mẹ́rìndínlógún àwọn wọn ni ni àwọn owó ní wọ́n ní mẹ́rìndínlógún àwọn olóòsà àwọn oníṣẹ̀ṣẹ̀ ibi àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàlẹ̀ Yorùbá ti já sínú ilé ìṣẹ̀ṣẹ̀ nìyẹn wọ́n dẹ̀ ń pẹ̀lú àwọn ní Muslim làhúdà wọlé ọpọtẹ ilá bílá kí lọ fẹ́ gbà ní ọdọ̀ Ọlọ́run tọ́lọ́run lè fi fún ọ ata iyyaka na'budu wa iyyaka nasta'in iyyaka na'budu wa iyyaka nasta'in iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim máa tẹnu máa Ọlọ́run ó fún ọ ọmọ fi tàwásùlù nìyẹn ibi ọlọ́run mo fi pé ìwọ nìkan ní ń sìn mo sì fi pé ọ̀dọ̀ rẹ̀ ní wàrà ṣe wá ní ìwà lọ́bọ̀ mi mo fi ṣe tàwásùlù síwájú ọlọ́run akásọ̀ fún mi nìkan báyìí kátó wá pé ọyẹ la ilaha illallah ọ̀kan nínú àwọn àfọ ó ní súnà kan bẹ tó súnà máa jura ọ̀pọ̀lọpọ̀ wa lágbàgbé àbí àmà àyíṣábà ṣe o náà ní ẹnìkan tó wá bá ànábì sàlám ó lóun bẹ nínú ìṣòro òun bẹ nínú ìdààmú ànábì ní kó máa sọ pé aláha aláha rọ́bì la bí iṣẹ́ à ó sì lé ní aláhu rọ́bì la bí iṣẹ́ à tó bá tají lóru mọ́sà tẹnumọ́ ọlọ́run mú ọkọ̀ nínú ìbànújẹ́ pẹ̀lú agbára rẹ̀ ọmọ tó sọ ni aláha aláha èmi ò pẹ̀lú o <laughs> èmi ò ní nǹkan mi دعوة الداعي إذا دعاني dáwọ́tà لي isa بي. الله ní من دعوة ní wẹ́l كل mí náà bì ọlọ́wọ́n bá ní máa dáhùn tẹ́ bá ti gbàgbọ́ kọ́lọ́ mọ́sá dẹ́ni kọ̀ọ̀kan wa lóhùn àwọn kèfèrí táwọn bá ń wá ràn lọ́wọ́ ó yá wọ́n ń wọ owó lápèjúwe wọ́n lọ lè kó àwọn nǹkan jọ ẹ wọ́n kó mọ́sẹ̀ wọ́n mọ̀ ní ọṣẹ àwúre ìṣẹ̀ṣe nìyẹn o owó àfáàtọ̀ bá ń lò ó oníṣẹ̀ṣe nìyẹn sọ́tùrù bá kọ́ra là máa ń kà tá a bá ń wówó tó bá ń ka sọ́tùrù bá kọ́ra ọlọ́run àṣírí rẹ ọlọ́run sọ̀dọ̀ lọ́la yóò sọ̀dọ̀ lọ́la chapter two astagfirullah wa atubu ilayhi tó bá tẹnumọ́ ọlọ́run sọ̀dọ̀ lọ́la yóò sọ̀dọ̀ lọ́la la hawla wala quwwata illa billah ìrúbọ ni làwọn máa ń ṣe tí wọ́n bá ń wà ràn lọ́wọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn eríta àti eh, òkété ẹ̀kọ àti epo pupa àti òkété àtẹ̀yìn wọ́n á kó owó ẹyọ síbẹ̀ nílòdùn òfin dọ́là síbẹ̀ eh, eh, kò sí dọ́là ta ni wọ́n gbé kí ní yẹ fún kùrùbáànù ni wọ́n ń pè é ta ni wọ́n gbé fún wọ́n gbé fún ṣètọ́ gbogbo alama jí wọn ọ̀dẹ̀ sùn ni ọlọ́mọba aláàkọ́mọ́ jábá wọn ṣe o ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ritual tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá àwọn kéèké wọn náà bá wọn ka eré èèyàn mọ́ wọn lọ́wọ́ padà àfa wọn béèrè èèyàn lọ́wọ́ ẹ̀ lọ́nà oko olówó ń doni wọ́n bá ìpèsè eréta mẹ́ta lọ́wọ́ ọmọ mùsùlùmí kan wọ́n fẹ́ gbé kalẹ̀ lóru làwọn mú pé à ẹ̀yin lẹ́ ń dá wa lálẹ́ láàrin ìlú wàhálà ní ìṣẹ̀ṣẹ̀ máa ń dálẹ̀ ìsìláàmù lẹ̀sìn àláfíà kálukú máa ń lọ láàrọ̀ báyìí kálukú máa ní àwùsù billahi minash shaitani <laughs> rajim àbí tọba rí pẹ́kí lọ́sọ̀ tọba kan lógìkì àwùsù billahi minash shaitani rajim àbí kò ti wá sọ torí pé àṣetánì ni wọ́n gbé wá fún kí láàfà wa bá débi pé àṣàdúà àṣàdúà nígbà tá ọlọ́dọ̀ afa afa ní àwọn ògbé pèsè fún un ìdèkú ọlọ́dọ̀ rẹ̀ pé eléyìí ìkèésà afa oníṣẹ̀ṣe ah ìkìlẹ̀ bá bọ̀ tẹ́lẹ̀ ebi tẹ́ bá bọ̀ lọ́dọ̀ babaláwo náà yẹn asàdúà àwà fún oníṣẹ́ kan ewu níṣẹ́ ewu níṣẹ́ lẹ́yàdúà ọlọ́ọ̀bá ni nàlẹ́bínà tá àbúdó nàmí dùnìlá ọlọ́ọ̀bá ni gbogbo tẹ́ǹsìn tí kò kí sọ lọ́hùn àwùsá náà ọlọ́ọ̀bá ni àwọn òrìṣà àwọn òrìṣà tẹ gbẹ́ fúnra yín wọ́sàn àwọn ojúbọ awùsáànà wàtàkàlùkùnà ifka ọlọ́wọ́n bá ní wàtàkàlùkùnà kẹ́síbà ọlọ́wọ́n bá ní ẹ̀sìn ń da irọ́ ẹ̀sìn kiri ti rọ́ ẹ̀múgi ẹ̀sìn gbẹ ẹ̀ngbẹ ẹ̀ngbẹ́rọ́ irọ́ irọ́ níta fẹ́ sọ́dọ̀ ọlọ́wọ́n bá yẹn ẹ̀yin kan lẹ gbé wá láti ìlú láti inú gbó ẹ̀yin lẹ́yìn yọ ojú etí fọlọ́wọ́n bá yín ọlọ́wọ́n bá ní ẹ̀dẹ̀ ń darọ́ ẹ̀yin ẹ̀ ń gbẹ́ irọ́ wọ́tàkàlùkùn wọ́tànìhìtùn ẹ̀ ń gbẹ́ irọ́ irọ́. iná lẹ́mìnà tá àbúdú náà mi dùn ní ńlá ọlọ́wọ́n bá ní gbogbo tẹ́ńsì tí kò kí sọ ọlọ́run láàyè mùlẹ́kù nàlẹ́kùn múrísíkọ́ sọ yín dolówó àlè fún yín lówó fẹ̀bùtẹ̀gùn ìndàlá yín rísíkọ́ fẹ̀bùtẹ̀gùn ìndàlá yín rísíkọ́ ọlọ́wọ́n bá ní ẹ̀ bá ń wá owó àwọn òòsàn yẹn àwọn oògùn yẹn àwọn lè sọ yín dọ́lọ́lá wọ àbòdú dábàlẹ̀ ti béèrè owó tán kẹwàá sìn ẹ̀bẹ́ ìtàǹgbọ́yé ni pé ọlọ́run tá à ń sìn òun náà láà máa béèrè owó ní ọ̀wọ́ ẹ̀ àwọn kèfèrí táwọn ń sin èṣù ni wọ́n fi ń béèrè owó lọ́wọ́ èṣù àwọn náà sọ wọn ní èṣù lórí gbówó wà tìṣù ní máa ń yá <laughs> èrò sì ní ń pa ìdọ́lọ́wọ́n bá kádàrá náà ní ó nì àwọn mẹ́ta wọ́n sógun owó ẹnìkan lówó àwọn méjì ya wèrè àwọn méjì ya wèrè ṣé wèrè wọn fẹ́ yà ẹni tó lówó bí òṣògùn náà kádàrà tiẹ̀ nù pé ó ṣe kíni ọmọ lówó lásìkò yẹn tó bá dé pé kíni yẹn bá ń sọ yẹn tó lówó ni àwọn mẹ́ta ni wọ́n lówó tí oògùn bá ń bẹ lọ́wọ́ bàbá yẹn wọn ní gbénu gbó mọ́ ní tó dé mi lójú yẹn tó bá jẹ́ kọ̀ǹfàmù oògùn owó bá wà lóòótọ́ lọ́dọ̀ àwọn bàbá tí wọ́n ní wá sóògùn owó yẹn àwọn ilé àbẹ̀rẹ̀ wọ̀ mi ò ní sànlé ọ̀dẹ̀ ló wọ́n sọ̀rọ̀ dọ́lá ọlọ́wọ́ sọ̀rọ̀ dọ́lọ́lá ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọlọ́wọ́ bá aláàdínkan lọ́ba tí a máa lọ lè bá ìmọ̀ wà náà lọ́wọ́ lọ́dọ̀ ẹni tí sọ lọ́hùn ọ̀rẹ́ ìṣẹ̀ṣe ni o tábà ní ká máa fa àwọn ìmọ̀ọ́mù oníṣẹ̀ṣe ká máa fa àwọn jáde nílẹ̀ Yorùbá ah ọlọ́run lọ́mọ iye nọ́mbà tí wọ́n pè é torí àwọn gbà pé bá a ṣe kọ́ tíra la kọ́ gàrí tíra wọ́n pọ̀ ń bẹ̀ gan wọ́n pọ̀ ń bẹ̀ gan o ọlá àtàwọn abrahamu tó ṣẹlẹ̀ ńlọrin lọ́jẹ́ kálukú kárí bọnú o tẹlomi burú da abrahamu lọ o <laughs> ẹ̀ẹ́dì pé gbogbo àwọn kìnnì kan bẹ bẹ́ẹ̀ bá ti ṣe kìnnì kan ọba ọ̀sẹ̀ kan bẹ ọba ti wẹ̀ lódò ó ní kú lódò tó ti máa gba láàdì ẹ̀ẹ́dì gbogbo wọn padà sọ̀rọ̀ lé ní íńtánẹ́ẹ̀tì mọ́ wọ́n kárí bọnú lórí ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ti dúró dè wọ́n òkè kúrá òkè kúrá máa kún fọ́nfọ́n wọ́n á máa polówó àwúrò yẹn fún wa kọ́ wa sọ àwọn èròjà tó fẹ́ fi ṣe àwúrò ìṣẹ̀ṣẹ̀ nìyà bóòlù àfọwọ́sọ máa ní alihamudulilayi àwúrò tá a mú lọ́wọ́ yìí bóòlù tó jọra wọn olùsítà àdàdàbẹ̀lẹ̀ Islam àwa nínú Islam agbàpá burú wà adìgbà tó kọ̀ṣẹ́ ló lè sọ wa níbi aburú ẹ̀ lẹ́yìn àlá ọlọ́run fi sọ fún ànábì wa pé kúl a'udhu bi rabbil falaq kúl a'udhu bi rabbin nas èrè ànábì máa sọ má dákẹ́ má dákẹ́ tó dá àwọn aláburú àwọn tí wọ́n máa ń fẹ́ atẹ́gùn sí nǹkan tí wọ́n bá dì àwọn tí wọ́n máa ń aburú òru aburú àwọn onílara àwọn olójú burúkú àdúrà làwọn máa ń ṣe bọ́dà àwọn kèfèrí kí làwọn máa ń so mọ́ra ẹrù wèrè ẹ bá rí tí wọ́n bá múra tán báyìí owó ẹyọ àdó ìwo ìwu ìjàpá ìyẹ́ ẹyẹ ìyẹ́ adìẹ wọ́n so mọ́ra jàun bẹ bá pàdé ológun ìtọ́lóhùn dira tán kò yàtọ̀ sí wèrè bọ̀tà wá fi wá aka ní àṣìbọ̀nà lọ́hùn wọ́n ní màlúwàkì àwọn ọ̀tá ọyẹ́ wọ́n dẹ̀ máa ṣubú lọ àṣìbíyà Allahu wa ni'mal wakil ọlọ́dẹ pa iná tí wọ́n fẹ́ fi jó ànábì Ibrahim ẹyọ kan náà lọ́sọ̀ ayatul kursi falak nas suratul baqara wa inna jundana lahumul ghalibun a'udhu bi kalimati llahi ta'ala min sharri ma àwọn àdúrà lọ́wọ́ níwọ̀n bá ọlọ́run dẹ̀ ṣẹ́gun wọ́n ṣe mọ̀kúrú bí kallazina kafaru li yusbituka aw yaqtuluka àwọn yukhrijuka wayamkuruna wayamkurullah wallahu khairul makirin nínú yẹn àti kí wọ́n ságbẹ́rẹ́ fún yàn láti orí dé gbogbo orí ìbàdí oníṣẹ̀ṣẹ̀ ń sọ́fà o ọ̀nà ń burú ẹ lọ́bẹ̀ẹ́ nítorí pé ọ̀fẹ́ káyọ̀ pa ayé tó ń sáfù gan tọ́ba pàdé rẹ̀ kò lè sáwọ́ tọ́ba kọ́ wa sáwọ́ látòrí dé gbogbo orí ìbàdí ayé gan ò lè sáwọ́ débẹ̀. àdúgbò ìsìlámù fa wọ́n máa níìtì pa inú ilé rẹ̀ máa níìtì ọmọ lọ ọmọ lọ ọmọ bọ̀ aṣọ rẹ̀ máa níìtì ìbá mọ́jú méjì mẹ́ta lọ wọ́n pàdé oníjàlàbí ológun pàdé rẹ̀ àti irun erí àti irun ọmọ àti eyín gbogbo ọ̀pọ̀ ni nítorí àwọn àjànú tí wọ́n ń tì káàkiri àwọn àníjọ́ tọ́jú ara àwọn jínú burúkú ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọmọ so bàǹtẹ́ má dì ẹ́ torí pé ansáfà burú ọmọ di ẹrù káàkiri ọmọ di ẹrù ká ìyàtọ̀ tí bẹ láàrin wa ni ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọlọ́ni wa na kana rijalun minal ins ya'uduna bi rijalin minal jinn ẹ̀rì er, wa zaduhum rahaqa ọlọ́wọ́n bá ní ẹ̀rí àwọn òmùgọ̀ nínú àwọn ọkùnrin àwọn èèyàn kan wọ́n wà ń wá ìsọ́ pẹ̀lú àwọn àwọn àwọn ṣayatin ọlọ́run bá ní ẹ̀rọ àwọn ọmọgọ̀ wọ́n àwọn wá ìyàwó lóòrùn àbí ìjáde méjì wọ́n fi àdó alẹ̀ wọ́n àwọn wá ìsọ pẹ̀lú àwọn àlìjẹ̀nu pàṣẹ́wádìí wọn mọ̀ra akọ àwọn àjẹ̀nu padà wá sí àlékún payà fún wọn sànúlì kìí kùlú bí lẹ́bi náà káfàrò lọ àbá bìmá aṣírákù bí là ọlọ́run gbogbo ẹni tí máa ń ṣe bọ̀ òun ò ní fi lọ́kàn balẹ̀ ọkàn wọn ọba rẹ̀ máa ń ṣe wà yẹn o olórí wọn kan ní bẹ́ẹ̀ lẹ́yìn Yorùbá jọ ní ìgbà tí wọ́n yọ ọ̀tán Yorùbá sí ibo ọ̀sákò nàìjíríà kí ló dé tí ò dúró pẹ̀lú gbogbo àwọn kìíní dáhùn sẹ́kù sára yẹn ọkàn wọn balẹ̀ ọkàn wọn kò kí balẹ̀ ẹ̀yin bàbá wa yìí yá wa kíá tàbí ìjànú bá kọlu yàn ó kí àdúrà lábẹ́ ọlọ́run wa lé àjànú yẹn kú fẹ́ra àwọn tí wọn èso náà wọ́n tún bẹ́ẹ̀ wọ́n pọ̀fọ̀ wọ́n ní táwọn bá lọ́gbọ́n sí kíní lọ́gbọ́n máa ń gbọ́ tani ń jọ́gbọ́ èso náà ní kí ẹ bẹ́ẹ̀ àwọn orúkọ ìbílẹ̀ sùn lọ́gbọ́n bóun ló ti máa pè sùn tọ́jẹ́ pé òun ti ní pílánì fún gbogbo ọmọ ànábì Adam fún ọ̀fẹ́ sọyìn lórí ibú bóun lè sóòsì máa ràn ọ́ lọ́wọ́ ẹni tí ọ̀fẹ́ kò rí ràn lọ́wọ́ bóun lè sóòsì máa protect yẹ ẹni tọ́fẹ́ kọ parí tẹ́lẹ̀ tọ́fẹ́ ká dáwọ́ bá ọ bóun lè máa fi èsù sọ́lé èsù tọ́fẹ́ kí wọ́n kólé rẹ tí ọ̀fẹ́ kọ láṣeyọrí ìyàtọ̀ tí ń bẹ láàrin Islam àti ìṣẹ̀ṣe nìyẹn o níparí ọ̀rọ̀ mi òun náà ni pé al-Islam Islam wa máa ń pàṣẹ ipe tádẹ̀wọ̀n kan ó bá ti délùú ẹ̀ lè ṣe náfìlà bójú ọ̀bá lọ ń sìn ta owójú ti ọ̀rọ̀ á bọ̀ sẹ́yìn ìlú á ṣe kíni á pè ọlọ́run ọba á ṣe náfìlà á pè ọlọ́run ẹ rí àwọn oníṣẹ̀ṣe tí wàhálà kan bá ti ṣẹlẹ̀ lọ́jà àbẹ́nìkan kú àbí ikú ọ̀wọ̀wọ̀ bóyá èèyàn mẹ́ta ọ̀dọ́ mẹ́ta kan wọ́n kún ìlú kan kí ni wọ́n mọ̀ pé àwọn fẹ́ ṣe àwọn fẹ́ ṣe ètùtù wọ́n kó àwọn àdọ̀tí wọ́n máa rí mọ́lẹ̀ àbí lọ́jà wọn láwọn fẹ́ ṣe ètùtù lọ́jà bẹ́nìkan bá kú nínú wọn oyè bọ́yọ̀ bá kú ni àbẹ́nìkan lọ́wọ́ àwọn èèyàn ń lù wọn láwọn fẹ́ ṣèṣede ìṣèdè yìí kí ni máa ń fà fún àwùjọ ìyọnu ni ìjọba ò sì gbọ́dọ̀ gbà wọ́n láàyè ká máa yọ àwọn aráàlú lẹ́nu àwọn òní ká má ṣẹ̀sìn wọn àmọ́ àwa ò ní bá wọn ṣe a sì ní bí wọn lọ́wọ́ tán bá ń ṣe wọn ò sì gbọ́dọ̀ dí náà lọ́wọ́ táwa náà bá ń ṣe títí wa tán bá wọn ṣẹ̀sìn wọn wọn mọ òfin ẹ̀sìn wọn yóò mọ mú ara wọn òfin ẹ̀sìn wọn gbọ́dọ̀ mú mùsùlùmí àwọn ni wọn kì í wọ bàtà àbí ẹ̀sìn tó bá pàdé èèyàn wọn gbọ́dọ̀ sọ pé mùsùlùmí kọ́ bọ́ bàtà sílẹ̀ torí pé yìí tí wọ́n ni wọ́n ṣe ìṣèdè ọlọ́jọ́ ìṣèdè ọlọ́jọ́ oní 24 hours <laughs> aláboyún tó ń gbé lọ síbí ìtòjàmá ní mọ́tò rẹ̀ bọ́ sọ́wọ́ àwọn oníṣẹ́dè wọ́n ní kó padà sílé arábìnrin ẹkú sínú mọ́tò ẹni tí ń lọ abúrọ́dù físà rẹ̀ kújọ́ méjì wọ́n ní kó padà sílé kò rí omi lọ́mọ́ <laughs> ìṣèdè yẹn ìtì máa ń fànú ayé àwọn èèyàn kékeré àwọn tó ń tajà wọ́n lù sí market enjoy torí pé nǹkan kan ṣẹlẹ̀ nù ẹ kó sínú ìgbàlẹ̀ yín kẹ́ máa sunkún bẹ́ẹ̀ kẹ́sì máa dárò bóòlù ni ẹlẹ́sìn kan fi fi ẹ̀sìn tiẹ̀ ní ẹnìkejìlá àwa sọ ọdún léyà à ń lọ àbẹ̀ ń fún àwọn ní jákà ráìsì àbẹ̀wò àti gàrí àbí ọdún léyà à ń lọ wọ́ọ́rọ́ à ń bọ̀ à ń fún ní ẹran léyà ìdùnnú kí wọ́n kọlù ẹ́ ẹni wọ́n bá ti nà lẹ́gba gbẹ́gba yẹn padà lọ́wọ́ ẹ̀ ọlọ́kadà tẹ̀ ìjọ ríra yín lọ́sàn-án lọ́dẹ èkú bọ́rí tọ́ba ti nà lẹ́gba gbẹ́gba kí wọ́n náà fín kẹwàá kóra yín lọ police station bẹ́ẹ̀ nìkan bá ti sọ pé ẹlẹ́hà ò kọjá wà àtẹlẹ́hà rẹ ẹ múra ẹ kọjá torí pé ilẹ̀ kì í bá wọn nìkan gbogbo wa ni ó sì máa fi ẹ̀sìn máa fi yọ àwọn ẹlòmíì lẹ́nu ẹlẹ́hà lọ oyè ẹ mọ̀ fi si yẹ̀yẹ́ ẹ wá rí pé òun tó da aṣọ ẹ̀sìn borí ṣé òun wá ju ẹ̀yin dẹ́yìn da ẹ̀kú borí ẹ̀ jọra yín náà eléyìí fi ń súnmọ́ lọ́wọ́ ọba ẹ̀yin fi ń súnmọ́ èṣù àwọn tí wọ́n ṣèdè nìkan ẹlẹ́lórí pọ́ọ̀tù lọ́dọ̀ ìjọba torí pé wàhálà bá débẹ̀ náà lágbára kó lọ kan wá kọ wọ́n sọ constitution tó ní kẹ́lì kan máa fẹ̀sìn rẹ̀ dí ẹnì kejì lọ́wọ́ ibi constitution tó bá wà nù constitution lọ́wọ́ agbẹ̀ òyanu lẹ́ o ọmọ halẹ̀ mọ́ ọkọ wá sá wọ́n brọ́dà wọ́n ní padà wọ́n padà ń bo lójú títì ìjọba ó béèrè pé pàmìtì tí ìjọba fún yín dà tó ní kí n má kọjá <laughs> pàmìṣàn dà tí ìjọba fún yín tó ní kí n má kọjá ọmọ ìyá dèrè rin o nítorí ẹ̀sìn tó ti bàjẹ́ ni wọ́n ń polówó bẹ́ẹ̀ bá sì wàá tètè takú rẹ̀ kẹ̀ takú àwọn ìròrí yẹn yọ padà máa ran àwọn ọmọ mùsùlùmí ẹ mọ̀ yẹ ọmọ mùsùlùmí tí ń ṣe yahoo plus ń sìn ṣe mọ̀ yẹ ọmọ mùsùlùmí tí ń lọ lé gbàgbára tí lè tẹfá tí ó sì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àkíyèsí ọyẹ òun náà ni pé Islam ó ní ká ṣe dáadáa sí gbogbo kèfèrí àtẹlẹ́bọ àtọ́níṣẹ̀ṣe tí ó bá ti bá wa jà ṣé gbogbo oníṣẹ̀ṣe kan lè gbọ́ yẹn ìtọ́wà nínú tẹ́lá wa ni pé gbogbo ẹ̀yin ìran ẹlẹ́sìnkẹsìn àti ẹ̀yin oníkẹyìn ní àtẹ̀yin tẹ̀ ń sin ẹbọ àtẹ̀yin oníṣẹ̀ṣe aya al-Qur'an ọlọ́run sọ fún anú Qur'an pé tẹ́ ẹ̀ bá ti bá wa jà ká máa ṣe dáadáa sí la yanhakumullah ọlọ́run bá ní èmi tí mo dá yín ẹ̀yin mùsùlùmí ń kọ́ fún yín o عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم إن قفوا ibi kẹsì dáadáa sí gbogbo àwọn kèfèrí oníṣẹ̀ṣe tàn bàbá yín jà tí wọn ò sì léyìn kó lé wọn ò sì léyìn kó mọ́ṣáláṣí. àmọ́ tó bá ìyá mọ́ṣáláṣí tó lọ́fẹ́ lé wa kú ò kò sí dáadáa kankan táàsì láyọ̀ káà táàkẹ́. torí jẹ́jẹ́ lajọ̀ kó mọ́ṣáláṣí ni wọ́n sọ pé ìwọ fẹ́ wá lé wa kú nínú mọ́ṣáláṣí ìnáwó yẹn náà kó mọ ńlá ánilẹ̀ nínú ẹ̀kọ́ dalúkù ọlọ́run láwọn tó ń bá yín jà tí wọ́n lé yín kó mọ́sálásí àwọn ìyẹn ẹ má ṣe dáadáa sínú sí wọn o àmọ́ ẹ ṣe dáadáa sáwọn tó máa ń bọ̀ rí sáà tiwọn kọ́dà ọlọ́run tó sọ ọ́ dáàyè kan tó ní ó ní wàlá tasubbu alladhi yad'una min dunillah fayasubbu Allah adwan bighayri àti gbogbo tí wọ́n bọ ẹ má bu torí pé yóò dùn wọn tó bá dùn wọn wọ́n wá bú èmi tẹ́yìn sìn ẹ̀wù justice ọlọ́run sì mọ̀ pé òrìṣà yẹn ọ̀dà torí pé ọlọ́run fẹ́ violence àyìnbá anábì ní nígbà wọn bá anábì ká anábì ọwọ́ adẹ́sìn pọ̀ anábì ní kul ya ayyuhal kafiruna la a'budu ma ta'budun wala antum 'abiduna ma a'budu wala ana 'abidu ma 'abadtum wala antum 'abiduna ma a'budu èmi ní sí ti ẹ̀yin náà lẹ́ẹ̀sẹ̀ tèmi náà lakum dinukum waliya din ẹ̀rí pé kò síjà ẹ̀ máa ṣe tí káwa náà máa ṣe tiwa oníṣẹ̀ṣẹ̀ máa ṣẹṣẹ̀ àmọ́ kọ́ wá ní ìwọ máa blackmail Islam wọ́n fẹ́ máa ṣe Quran tú wọ́n fẹ́ máa ṣe àdísì tú wọ́n fẹ́ máa sọ tọ́lọ̀ sọ sínú Quran àgbẹ̀ ọlọ́kọ́ á sì wí nìyẹn torí pé ọ̀tọ̀ ni tó wà ní Quran ọ̀tọ̀ ni tó ń ṣe kí ni ọ̀tọ̀ ni tó ń sọ defamation of character ni wọ́n máa gbé ọ lọ wọ́n máa gbé ọ lọ sí ilé ẹjọ́ àfi tó bá wọlé yìí àwọn kan wà lábúrọ̀dù wọ́n wá ń parọ́ ránṣẹ́ àwọn kan rìnrìn àwọn káàkiri ọjà kan lẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ẹ́ wọ́n ní àwọn oníṣẹ̀ṣe ẹ no more Islam Islam ẹ̀ sàpààyà Islam ẹ̀ scam ní ẹ̀ ẹ̀ wá ń fàtẹ́gùn sí òrùn òrùn tó ti tàn ẹ̀ wá ń fàtẹ́gùn ẹ̀fẹ́ fi àtẹ́gùn ẹnu yín pa òrùn <laughs> láti kọjá bẹ́ẹ̀ ẹ̀yin ní kẹ́kẹ́ jọyìn àwọn ẹni ọ̀la kọjú tó lọ ẹ máa ṣe àbámà lẹ́yìn náà nínú mọ̀láhàdọ̀ ni pé gbogbo àwọn àlùfáà imam masalasi ẹbí ká fún tàwídì ní priority lérí dáwà wa òun náà ni ìpìlẹ̀ gbogbo nǹkan òun náà ni ìpìlẹ̀ Islam tó bá ti bàjẹ́ kò sí Islam mọ́ o àbẹ̀lẹ̀ nínú àánú rẹ̀ pẹ̀lú agbára rẹ̀ ẹni wọn bá ta sọ yìí kọ́lọ̀jọ́ sàǹfààní fún bẹ̀tì mọ̀sán kọ́lọ̀jọ́ sàǹfààní fún àwọn àtàgbọ̀ ìmọ̀lẹ̀ Islam kọ́lọ̀jọ́ máa tàn káàkiri gbogbo àwọn oníṣẹ̀ṣe àwọn ẹlẹ́bọ kọ́lọ̀ jí wọ́n ronú pèwàdà kọ́lọ̀ bá tàmọ́lẹ̀ sínú ọkàn wọn kí wọ́n fi ìsìn èṣù lẹ̀ kí wọ́n padà sọ́dọ̀ ọba adẹ́dà ọba Allah ọba tó dá gbogbo nǹkan láti máa sìn subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh ìfẹsẹ̀ ló ń jáfìfẹ́ ìfẹsẹ̀ ló ń jáfìfẹ́ ìfẹsẹ̀ ló ń jáfìfẹ́ ìfẹsẹ̀. ẹ̀yin bàbá màmá ẹ má ṣẹ̀bọ̀ mọ́. ìtẹ̀tẹ̀ lórí dábì ṣe. ẹ̀yin brọ́dà sísá ẹ má ṣẹ̀bọ̀ mọ́. ìtẹ̀tẹ̀ lórí dábì ṣe. ẹ̀yin lè máa mú ẹ má ṣẹ̀bọ̀ mọ́. ìtẹ̀tẹ̀ lórí dábì ṣe. ẹ̀yin àfa ẹ má ṣẹ̀bọ̀ mọ́. ìtẹ̀tẹ̀.